àwọn tí mò ń sọ yìí láti jẹ́ kí Yorùbá ó tún tẹ̀síwájú sí i ká má bà á tẹ̀ sẹ́yìn bọ́ ọ bá lówó rà á kó o tún fẹ́ lòmíì nínú ilé yín àwọn tó lè gbà ọ́ là ni. eku kan bẹ tí wọ́n ń pè ní asín a máa ń fojú di eku yìí púpọ̀ bá a bá rí nínú ilé àmọ́ nǹkan kan ni o jẹ́ kí n sọ ohun tó wà lára asín tó pọ̀ púpọ̀ ó wúlò ó wúlò láyé ó wúlò jù ìwúlò rẹ̀ ti ń sọ lágbára ọlọ́run yóò fẹ́ẹ̀ tó mẹ́fà bí àwọn àgbàlagbà ṣe sọ fún mi yóò fẹ́ẹ̀ tó mẹ́fà bàbá mi ọdẹ bàbá òde ìbà yín o ìbà yín o ìbà gbogbo àwọn lọ́dẹ lọ́dẹ ìbà ọdẹ káàkiri gbogbo àgbáyé ìbà ọdẹ tí n ò lè ṣà ìdákọ ìbà ọdẹ tó jẹ́ pé mo ti dákọ ẹ dákun ẹ mọ̀jọ ohun mi o eku asín eku asín ìbà àjásín igbó ìbà àjásín ilé ó mọ̀ wúlò púpọ̀ jù o wàá kẹ́kọ̀ọ́ lára nǹkan tí mo fẹ́ sọ yìí bá a bá bímọ lọ́mọ ọwọ́ ọmọ látọjọ́ tá a ti bí ọmọ ọjọ́ mẹ́jọ tó ti pọ́ ọmọ ọjọ́ mẹ́jọ gan eku así odidi kan àtòdìdí atare kan bá a bá jó papọ̀ tá a jó papọ̀ mọ́ra wọn sóhùn gbọ́ máa wò bí wọ́n ṣe ń ṣeun òun la fi mú àpẹẹrẹ rẹ̀ wá tá a bá jó papọ̀ dáadáa a wàá dà sínú àdí ẹ̀yàn a máa fi pa ọmọ lára a máa fi pọmọ lára téyì tó bí ọdún kan a wà dáwọ́ rẹ̀ dúró pẹ̀lú ògo ọlọ́run bí wọ́n bá ń sa àṣàṣì sọ́mọ wọn kódà kó ti dàgbà kó ti dépò ńlá kò sí àṣàṣì tí wọ́n ṣàṣì láyé tí ó mú mọ́ bẹ́ẹ̀ ni eku asínì àtòdìdí ataare kan bá a bá ti jó o tá a dà sínú àdí tá a fi ń pọmọ lára ní ìsọpẹ́ máa fún un mu o tá à ń pa á lára ah <laughs> àdìẹ yẹn tá à ń fi ń pọnmọ lára bọ́mọ ń bá dàgbà bó dògbó bí wọ́n sàṣì jù bẹ́ẹ̀ lọ àṣàṣì òní mu àǹtí ẹ̀ wá ń wọ ọmọ pé a kí ni ń ṣe tá à ń pèrè rẹ̀ níbi láéláé kò ní í jẹ́ lára rẹ̀ ìwúlò àkọ́kọ́ nù lára ikú asín òun ni mo sọ fún ọ. jẹ́ ń tún sọ̀wúlò ẹ̀ kejì ẹ̀gbọ́n rẹ̀ ń mutí. ẹ̀gbọ́n rẹ̀ mu tí àmújásí kọ́tà ìbànújẹ́ wá ń bá ọ ọ̀nà àbáyọ rèé bàbá ní mu tí àmújásí gọ́tà ni ìbànújẹ́ ń bá ọ ọ̀nà àbáyọ rèé mọ̀lẹ́bí kan mu tí àmújásí kọ́tà ìbànújẹ́ ń bá ọ inú ọ bá ti ń rí nínú ń bàjẹ́ ọ̀nà àbáyọ rèé <laughs> ẹ mú orí asín ti gé orí rẹ̀. ẹ mú orí epo asínwó ẹ wá lọ wá ah ó lóun ò dá kàmọ̀dò mọ̀ ònù ònù ìkàmọ̀dò nu èyí <laughs> ń pè ní kàmọ̀dò ló ń wò ó ẹ wá epo asínwó ẹ jù sínú kòkò ẹ dé pa ẹ kó náà mọ́ lábẹ́ bó bá ti jó gúrúgúrú wá lọ ra ọtí tí àbí bàbá rẹ àbọ̀rẹ́ rẹ ti mu tí àmújásígọ́tà tó ọ̀fẹ́ kó mu tọ́lọ́run bá fi lè bá ọ ṣe tó dá gẹ̀ẹ́ kan gẹ̀ẹ́ méjì gẹ̀ẹ́ mẹ́ta kódà kó gbé yìí tó kù lẹ̀ kó lòun ò mú mọ́ bó bá dọjọ́ kejì ìwọ pé kí ó jẹ́ lọlé ọtí yóò lòun ò mú. <laughs> ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá nù ẹ̀yin tá a fi lè gbára wá lẹ̀nu ṣé ó ṣe ọ́ láǹfààní àbí ò ṣe ọ́ láǹfààní bọ́ ọ ṣe ń wò yìí ǹjẹ́ kò pé ọ ǹjẹ́ nù rẹ ò mọ dùn ǹjẹ́ kò dùn mọ́ ọ yóò lòun ò mú mọ́ kódà bí wọ́n bá tún fẹ́ ṣèṣì fọ́ọ̀sì rẹ̀ èyí ń àwọn ọ̀rẹ́ rẹ̀ kódà ká ní wọ́n fọtí sé mi tọ́ ọ bá fi lè lò ó fún bí mo ṣe sọ́hun yóò lóun ò mú mọ́ káná wá fẹ́ fipá fún ọlọ́tí mo tán gbé dẹ́nu rẹ̀ báyìí yóò sì mọ bì láì tí ì mú ọtí ó ti jẹ́ ìkórira fún yóò mọ rùn sí ni tó bá ti fẹ́ dẹ́nu rẹ̀ báyìí èbí ó gbé kò tún mu tí mọ́ láyé ẹ̀ wàá <laughs> gbọ́ ìwúlò ẹlẹ́ẹ̀kẹta o gbogbo ẹ̀yin bàbá wa tó jẹ́ pé iṣẹ́ agbọmọ làlẹ́ mú níṣẹ́ ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́ lára ẹlẹ́ẹ̀kẹta yìí gbogbo yín pátá ni mo fẹ́ kẹ́ ẹ ní nílé ẹ dákun nítorí ọlọ́run odidi asín kan tútù rẹ̀ tútù rẹ̀ láì yọ irun kan kúrò lára ẹ̀ odidi tútù rẹ̀ ẹ jù sínú odó bí wọ́n ṣe jù sínú odó tó ń wò yìí ẹ wá gún ẹ gún kó kúnná dáadáa ẹ wá wá kinní kan ẹ kó sínú rẹ̀ ìbáà jẹ́ ké ìbáà jẹ́ gbá ẹ kó sínú rẹ̀ bẹ́ẹ̀ bá ti kó sínú rẹ̀ ẹ wá bu àdíẹ̀ yan ẹ bu àdíẹ̀ yan bẹ́ẹ̀ bá ti bu àdíẹ̀ yan ẹ bù ú lé lórí nígbà tẹ́ bá bu àdíẹ̀ yan yìí tẹ́ bù ú lé lórí gbọ́ mi dáadáa o orí bí wọ́n ṣe ń bù ú lé lórí hun ẹ bù ú lé lórí lọ gbé pamọ́ sá lọ gbé sínú ilé ẹ̀yin bàbá wa tẹ́yìn sagbọ́mọ́ la ní o tẹ́ ń tọ́jú ọmọ èèyàn lásán náà lè gbé sínú ilé tí ò sí sí agbọmọlà ẹ ságbe sínú ilé tó bá yá òórùn rẹ̀ tí ó mọ jáde gan ó mọ wùyàn báyìí bíi pé kéèyàn ó mọ pọn lání tí ó mọ rùn dáadáa bọ́ ọ bá ti wá gbé sínú ilé bóyá wọ́n wá lẹ́nìkan ó kàtọ̀ sí ẹnìkan lu mọ́gùn wọn mọ ohun tí wọ́n lè fún ẹ kàn ró papọ̀ níbi tẹ́ ẹ gbé síhun ẹ ró papọ̀ ẹ bù síbí kan péré ẹ bù sí lẹ́nu tó bá fi lè gbé mi. Ah! èyí tí wọ́n ń pè ní mọ́gùn dágbére fún síbí kan péré ti tó èyí tí wọ́n ń pè ní àtọ̀sí dágbére fún àìsàn kan lèèyàn wá kó látara ìbálòpọ̀ ni tó bá ti lè mu síbí kan báyìí lára rẹ̀ ó ti tán <laughs> ìwúlò èékú asín ìkàntúnù lára rẹ̀ ah! ọ̀rọ̀ mọ̀ kan <laughs> ó wúlò fún ọ dáadáa ìwọ lọ́rọ̀ ó pé kò wúlò ayé ń lérí mọ́ ọ wípé bó bá di ọ̀túnla láṣèpàdé lórí rẹ̀ á yọ ń sẹ́ni á lè dànù ni kò tún bá wa péjọ láàrin ìmọ̀ <laughs> bọ́n ọba ti gbọ́rú ọ̀rọ̀ báwọn kódà bẹ́ẹ̀ èèyàn bá lẹ́jọ́ ńlé ẹjọ́ tí wọ́n wá sọ wípé lágbájá bó bá ti ń délé ẹjọ́ lọ́túnla á ràn lẹ́wọ̀n ni <laughs> ìwọ sáà ti mú odidi eku asín kan àti pádi ataare kan jó ó yàtọ̀ séyìí tí mo sọ lẹ́ẹ̀kan o jó dáadáa wàá gbé ẹ̀kan bù ú sínú rẹ̀ kó o fi fọ́kàn mu fi fọ́kàn mu lónìí fi mu lọ́la ọjọ́ tó o bá ń lọ bí ẹjọ́ ń gangan tó fi mu bọ́ ọ bá ti ń yọ sí wọn báyìí nínú ilé ibi tí wọ́n ti ń rojọ́ kódà kí gbogbo wọn tún máa lérí kalẹ̀ pé àfi tí ò bá wọ bí lónìí tó bá fi lè mú kó wọ bí à ó dáràn màá sọ̀rọ̀ sí màá bú bọ́n ọba ṣe ń wọlé sáàrin wọn báyìí ìpayà ó dé bá wọn kò séyìí tí ó lè sọ̀rọ̀ mọ́ atúmọ̀ ni wọ́n ń pè yóò tú ìmọ̀ wọn tí wọ́n ti kó jọ yóò tú ká ni tẹkinọ́lọ́jì Yorùbá nù ebínú lẹ́yìn ìwọ náà wà báṣin bá dún nínú ilé tó wà nísìnyí ọmọ kásẹ̀ kúrò ńlẹ̀ ní tí ọmọ kásẹ̀ sórí àga ìbẹ̀rù ó ti dé ìbẹ̀rù bí tíṣà bá ń sọ̀rọ̀ wọn á ní kẹ́kẹ́ pamá tí òru lẹ́nu <laughs> bọ́n ọba fi lè ṣe bẹ́ẹ̀ tọ́ ọ fi fọ́kọ mu kódà kó dúró wájú adájọ́ báyìí kàràn tí ó fi dá ọ lẹ́bi yóò ní ọmọ lọlé ni torí wọn ò ní mọ tí ó sọ mọ́ ìmọ̀ wọn tí wọ́n ti dì mọ́ ọ tí wọ́n ti dì nítorí tiẹ̀ hùn yóò kàn túká ni èkó àsín ó wúlò púpọ̀ jù. ọlọ́run jọ̀wọ́ ìrẹsì kó jẹ́ fún wa. gbogbo ń tẹ́ ẹ tá à ń sọ yìí aláàjù Sulaiman Lawal ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ní ká fi ṣe àǹfààní fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ Yorùbá pátá tí wọn ò fẹ́ dààmú tí wọ́n fẹ́ pẹ́ láyé tí wọn ò fẹ́ kí dààmú kankan bá wọn nínú ayé tí wọn ò sì fẹ́ fòsì lògbà ìwọ náà tètè lọ ṣe bá a ṣe ní kọ́ ọ ṣéun ọ sì rí i pé yóò rí i bí ó sì yẹ kó rí nọ́mbà bàbá lórí tí ń lọ nísàlẹ̀ ohun ńlá fífi nọ́mbà wọn hàn ṣáṣá kí wọn náà lè máa pè wọ́n kí tó lè máa sọ fún ọ sí i wípé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lórí. olùwòran wa pé a kú déédéé àkókò yìí o ojú àti etí tá a fi ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní dìbàjẹ́ o orúkọ mi ni alhaji dr suleman lawal ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí ìwúlò àwọn ẹranko tá a ti ń bá bọ̀ látẹ̀yìnwá ewé ewúro tẹ́ ẹ dúró tì í kí ni nǹkan tó wúlò fún táwọn èèyàn tún lè jàǹfààní rẹ̀. Ah, ìwúlò tó wà lára ewé ewúro ewé ewúro yìí ní ìwúlò púpọ̀ ìgbàlódé lòyìnbó ṣẹ̀ṣẹ̀ kó oríṣiríṣi ọ̀làjú dé orí ẹ̀ nígbà yí àwọn bàbá wa níjọ̀hún ewé eérò ewé ewúro oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń pè kódà wọ́n máa fi tilẹ̀ súre fún yàn lẹ̀ yorùbá pé adùn nígbẹ̀yìn ìwúrò hmm. bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ àmín pẹ̀yìn tẹ̀ ń bọ̀ wá náà adùn ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ wa o àmín tá a bá ti jẹ ìwúrò ó lè ní kòkòrò lẹ́nu mọ́sámọ́sá díẹ̀ tóyìnbó ń pè ní bitterness lẹ́yìn náà yóò tún wá bẹ̀rẹ̀ sí ní dùn kódà orúkọ tóyìnbó pè ìwúrò ni bitter leaf ewé tó korò níwọ̀n ilẹ̀ yorùbá ewé yìí ní wúlò tó pọ̀ oríṣiríṣi ni ewé ewúro yorùbá gbàgbọ́ pé ewé ewúro pé oríṣiríṣi bí oríṣi mẹ́ta mẹ́rin ni ewé ewúro tó wà ṣùgbọ́n òyìnbó ní fámìlì kan náà ni wọ́n nígbà tá a lọ sínú mọ̀tò lóyìnbó òyìnbó ní ewé ní fámìlì pé kan náà ni gbogbo wọn yorùbá mọ̀ pé ewé ewúro kó wà báyìí lóhun náà rí ṣùgbọ́n funfun ewé ewúro odò wà báyìí lórí ṣùgbọ́n ewé tiẹ̀ ó ní funfun lára ó sì ṣe hùwẹ̀hùwẹ̀ ó ní lẹ́wúlẹ́wú lára ní ewé ewúro odò kódà egbò ewúro odò àti ewúro kì í korò tó egbò ewúro gidi tá a dúró tì ewúro gidi nì bákan náà nìtàn náà wọ́n rí egbò rẹ̀ náà lóró àmọ́ ewé ewúro gan ó kọ pàtó tí Yorùbá ń sọ nígbà yíyá bàbá wa ni ewu gbogbo ń ṣe tóyìnbó pè ní antibiotics hmm. antibiotics ìlòyìnbó sọ ìtumọ̀ rẹ̀ ní Yorùbá akẹ́yìnbó tó dé ká tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kíníkà ń bẹ ti ń jẹ́ antibiotics làwọn bàbá wa ti sọ yìí pé gbogbo nìṣe ni ewé ewúro kóyìnbó tiẹ̀ tó súnmọ́ yorùbá rárá làwọn bá ti jẹ́ ká mọ̀ pé gbogbo nìṣe ni ọ̀nà wo ní gbà á lò tó fi jẹ́ gbogbo nìṣe nígbà ayé bàbá wa níjọ̀wọ́ mo fi orúkọ tí yorùbá ń jẹ́ tí ọ̀parun tó fi di òní mo fi búra pé báwọn bàbá wa ti pè é ní ewé ewúro tí ń jẹ́ ewé ewúro tá ń lò tí ń rí bẹ́ẹ̀ náà la fẹ́ ṣàlàyé tá à níyàn kankan fún bẹ́ẹ̀. Hmm ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ kó wọn ṣẹ́kù kò ní fìpọ̀ rí ẹ̀búra lórí irọ́ hmm. nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí èdè ṣe yẹ ẹni tó bá jọmọ yorùbá ẹran yorùbá kì í fìpọ̀ rí ẹ̀búra bí gbàtẹ́ bá ní ẹjẹ́ àlọ́ àyálé ẹni gbogbo ẹni tó bá fẹ́ kó wọn ṣẹ́kù tó fẹ́ kọ́ lẹ́yìn kọ́ ṣẹ́kù kò ní fi ìpàdé rẹ̀ búra lórí irọ́ hmm. nílẹ̀ yorùbá ìgbàgbọ́ yorùbá nìyẹn ló jẹ́ ká gbé ìbúra ń bá wọn hmm short kóyìnbó tó dé ṣùgbọ́n òbú òtóyọ̀ ni Yorùbá ń pè é. bẹ́ẹ̀ni. wọ́n máa ń wà lódò wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Áfíríkà nínú odò ni iyọ̀ ti wá tẹ́ bá ti wà kódà tẹ́ bá ti sè báyìí ó máa dì ní Yorùbá fi ń sí òbú òtóyọ̀ ti jọ̀hún là ń fi ń ṣàgúnmu níjọ̀hún àná nígbà tí òyìnbó dé tí wọ́n refine rẹ̀ wọ́n pe hmm. kí ni refine kan ṣàtúnṣe lórí ẹ̀ hmm. kan kó fẹ́lẹ́ ìyẹn ni ó wá di iyọ̀ tí gbogbo èèyàn ẹ lè lo tiẹ̀ tá à ń lò nísìn a lè lo ti jọ̀hún tá ń pè ní bó tó yọ àmọ́ tó bó tó yọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ èèyàn ti lè rí iyọ̀ náà ni kò sí kankan ó kàn pé kò tíì sí kẹ́míkà òyìnbó kankan bẹ̀ hmm. ló fi ń pè ní ẹ ní bó tó yọ tẹ́ ẹ bá mú ewé ọ̀nà méjì ni bàbá wọn gbà á ṣe níjọ̀hún àná ó fi ọlọ́run alàyè tó dá owó àti gbò tó dèmí náà àtẹ̀yìn tẹ̀ ń gbòmìnira tíyẹn bá àmọ́ èèyàn yóò fún omi rẹ̀ omi láwọn àfihàn sí ká tó lè lò ó tó bá ti yọ̀ bá ti débẹ̀ níwọ̀n yọ̀ níwọ̀n ti di antibiotic gbogbo ń ṣe oògùn ó ti di gbogbo ń ṣe gbogbo nìṣe ni gbogbo yòówù ti bá ń ṣe èèyàn tí yọ̀ bá ti kódà bóyá èèyàn ní kòkòrò kan ó ti pẹ́ lẹ́nu ara ó ti ti di skin cancer dáàrin ojútùú ẹ̀ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní apply rẹ̀ tẹ́ bá ti fi sí pẹ̀lú àṣẹ ọlọ́run ó máa pa kòkòrò yẹn hmm tó bá jẹ́ pé inú náà ni kòkòrò jẹjẹrẹ yẹn bá wà strong antibiotic ni ní olóyìnbó tí yorùbá ń pè ní gbogbo òṣè tó lágbára a lè máa mu ṣíbí kan lẹ́ẹ̀kan lójúmọ́ torí antibiotics gbogbo òṣè kì í ṣòògùn tí èèyàn máa ń lò púpọ̀ jù lójúmọ́ ó lágbára púpọ̀ tàbí èèyàn bá ní owó níbì kan tí yorùbá ń pè ní owó ní bọ́ẹ̀ tó bá mú èèyàn níbì kan ẹ̀lẹ́fíṣí ewúro yìí náà tó ṣe oògùn ojú tójú bá ń dàyàn láàmú bóyá ìgbóná ni tàbí nǹkan kan tí òyìnbó ń pè ní chicken pox àbí measles ló bá mú yàn bàbá fi yọ̀sí báyẹn lè máa fi rárá tí ó sì mú síbi kan bẹ̀ náà hmm. chicken pox náà lọ ẹni pé ó ń di strong eh, antibiotic bá ti ń sọ ó ti ń di hmm. egbògi gbogbo ń ṣe tó lágbára púpọ̀ hmm. ewé ewúro yìí ó lágbára púpọ̀ ewé ewúro yìí jẹ́ ewé kan tí Yorùbá ń lo ewé ẹ̀ tí wọ́n ń lo egbò ẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ wọ́n sì ń lo ìtànà orí ẹ̀ yìí fún nǹkan mi lọ́tọ̀ orí ewé lásán láti wà tá à ń sì ń sọ gbogbo ìṣe yìí tọ́ káyí pé inú ní bá ń lọ́yàn tí inú ń yàn ní gbogbo gbà yálà nǹkan sì yàn nínú fún tàbí bí kọ̀rọ̀kọ̀lọ́fín nínú èròjà ara gẹ́gẹ́ bí liver heart hmm. pancreas or kidney àwọn nǹkan tá à ń dakọ̀ yìí pancreas yìí òun ló produce insulin oje kan bẹ tí abatijẹun tó dùn tí máa bẹ tí máa tó náà máa yẹ kó kán sí orí oúnjẹ tí àlàáfíà ò fi dé tí ṣúgà ò fi dé pọ̀ jù lára tí pancreas bá ti tó bá ti rẹ̀ ẹ́ lọ́pọ̀lọpọ̀ fi ní àrùn ìtọ̀ ṣúgà e, ewé yìí lágbára púpọ̀ tí yóò bá kùn láti tún pancreas yìí ṣe pàápàá jùlọ bí bá ti ní àrùn kíndìnrín kíndìnrín méjì lé ọlọ́run dá fún yẹn kéèbó sì tó dé kí wọ́n tó máa yẹ ẹ́ sè lára bàbá wa ti mọ̀ wípé kíndìnrín méjì lèèyàn ní kó tó di ni ọlọ́run sì ti fún àwọn bàbá wa ní ìmọ̀ láti ṣe àtúnṣe sí bàbá kùdíẹ̀ bí kùdìẹ̀kùdìẹ̀ bàbá kíndìnrín èèyàn kíndìnrín ni yorùbá ń pè ní kíndìnrín ẹ̀rí pé kóyìnbó tó dé náà ti ń pè kíndìnrín ẹ̀rí pé fẹ́ papọ̀ náà ó papọ̀ ẹ̀ fẹ́ papọ̀ kíndìnrín kídìnrín ẹ̀rí pé kóyìnbó tó dé náà ọlọ́run ti gbọ́n bàbá wa náà so ewé yìí ó wúlò fún bí yẹn bá ní àìsàn kídìnrín púpọ̀ iyọ̀ náà láàfi sí ọwọ́ ntọ́kànṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àní jẹ́ kí iyọ̀ rẹ̀ ọ̀pọ̀ ewé ìkẹ́ náà òun náà ló ń ṣe fún heart bí ẹ bá ní ẹ̀jẹ̀ ruru gbogbo tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn lé ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tó yìnbó padà ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ sí wọ́n rí pé gbogbo táwọn bá wá ní í ṣe ń ṣe lóòótọ́ ẹ rí pé nígbà kan bàbá rẹ gbá yé pé ah ewé wúro bá ti mú tẹ́ bá ti ṣe lóòótọ́ bẹ́ẹ̀ bá ṣe lásán tẹ́ fi kankan sí antibiotic yóò ẹ omi gbóná yẹn yóò extract ẹ yóò yọ òru ẹ jáde yóò ṣiṣẹ́ ṣùgbọ́n bá bàbá wa ṣe lò gan àwọn ò fún ní tútù ni òyìnbó pè ní raw extraction ẹ ẹ ẹ yọ òru ẹ ní tútù láì fómi kankan là ẹ wàá fi yọ̀ díẹ̀ sí kò sì ní bàjẹ́ tó bá lo àwọn amọ̀ gbé pamọ́ nígbà tí ò sígò kò sígò níjọ́hun nínú ìwo ìwo ẹranko làwọn amọ̀ ń rọ sí wọn ò fòkun ó lu wọn ò gbé kọ́sẹ́ kùlé bí ọgbẹ́ bá mú yẹn náà wọ́n kàn sí bẹ́ẹ̀jọ bá bú jẹ náà wọ́n bù sí lójú hmm. tí ejò bá bú jẹ irú ejò yòówù aporó ni hmm. torí pé strong antibiotic ni bóyá èèyàn sí egbò orí kan jẹ ni tó jẹ poison tàbó sí oúnjẹ jẹ ewé yìí náà ni àbá wa ń lò ó mí ẹ tẹ́ bá ti fi iyọ̀ díẹ̀ sí tẹ́ pípa yẹn náà ni wọ́n máa ń lò fún oríṣiríṣi ọ̀nà ni àbá wa ń lo kìnìún yìí sí kódà níjọ́ wà náà tóbi bá wà lórí iṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́wọ́ tí yorùbá ń pè ní kóbìnrin ọmọ iṣẹ́ lọ́wọ́ ni pé ó fẹ́ bímọ hmm. tó fẹ́ bímọ yálà ó fẹ́ bímọ ọmọ yìí ò tètè kò tètè wáyé àbá tó máa ń lo ewé ewúro ìfun méje ni wọ́n jà ń bẹ̀ wọ́n wà ara wọ́n fún omi ẹ̀ iyọ̀ náà ni wọ́n fi sí wọ́n ní kí aláboyún yìí kọ́ fọwọ́ àlàáfíà gbà hmm. ọwọ́ àlàáfíà náà ni wọ́n fi gbé mu hmm. tó bá ti mú gùn báyìí pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀bí gbogbo nǹkan ọlọ́run ló máa ń fàṣẹ sí yóò sì bímọ hmm. bí àwọn ìrìn àjò kódà bí obìnrin bá tún bímọ tán tẹ́jì ọ̀bà tún dá mọ́ ìwé ìròyìn náà làbàbá wa tún máa ń papọ̀ mọ́ egungun ẹ̀sìn kò sí kò sí bí bíléèdì yẹn ṣe lè pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ ṣe lè pọ̀ tó yálà èèyàn farapa nbìkan ni tí wọ́n sọ pé ẹlòmíì ìbímọ tán ẹ̀jẹ̀ sàǹdà gbogbo wọn àwọn fitamin k lọ́gbà oríṣiríṣi oògùn lọ́gbà abẹ́rẹ́ títí ọ̀lọ́ tẹ́jẹ̀ yẹn sàǹdà rárá o àbá wọ́n ti mú ìwé wọ́n ti lọ pamọ́ wọ́n ti lọ egungun ẹṣin díẹ̀ mọ́ hmm. mo fi ọlọ́run ba àlàyé búra téèyàn bá ra fi díẹ̀ sí fún ẹni tí ní ìsun ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ ojú ẹsẹ̀ lè jẹ́ wọ́n dà kódà bó jẹ́ pé àìsàn kan ló fà tẹ́jẹ̀ fi ń jáde níbì kan lára èèyàn arábáwá tún máa fún wọn eh, obìnrin bóyá ó ní ìsun ẹ̀jẹ̀ ni tàbí agbára òkùnkùn kan ní wọn fi dá lágara tó fi jẹ́ pé nǹkan ṣe nǹkan oṣù ní sáà gbogbo oògùn ní wọn lò kọ̀dá wọn á ní kó fi níwọ̀n ṣe àwọn kótópìnrin bá fẹ́ ṣe nǹkan ọmọbìnrin yọ lápọ̀n eh, ayé ti dáyé òyìnbó ní ìsìn wọn ti lo páàdì nínú páàdì yẹn ní ọkàrà fi díẹ̀ sí tó fi làpọ̀n tí ẹ̀jẹ̀ bá fi kán síbẹ̀ ẹ̀jẹ̀ yóò ní wa mọ́ yóò ju yóò padà sí normal size bó ṣe yẹ kó máa regular rẹ̀ ni yóò regulate ẹ̀ sí bó ṣe yẹ kó rí so àwọn ìwúlò rẹ̀ pọ̀ gan lórí ewé ewúro. ọ̀dà alájì a ti gbọ́ gbogbo àlàyé tẹ̀ ń ṣe látàrọ̀ nípa ewé ewúro bó bá wá jẹ́ pé ọ̀hún ayé wà lára èèyàn ń kọ́ tó yẹ pé táwọn èèyàn fẹ́ lo ewé ewúro fún tọ́wọ́ ayé lára èèyàn. ọyọ náà di mọ́ yàn hmm. bóyá bóun bá tiẹ̀ ti iṣẹ́ tí ń ṣe tọ́yàn láàyò ó ti dààmú kọ̀rọ̀ náà míì tó bá tí wọ́n ronú ìrànlọ́wọ́ síbi kan wọn ò tó ní sí láàrin náà bá tí wọ́n lo ewé ewúro náà ṣùgbọ́n wọ́n fi epo ọ̀bọ̀ kún hmm. epo ọ̀bọ̀ náà pè ní epo ẹ̀rùn. ilé hmm. tí mo fi yàn mú bẹ́yàn bá ń gun báyìí. ìjẹ́ máa sọ pé àjẹkìn rògbò kọ́ jẹ́ epo ọ̀bọ̀ kódà kọ́ jẹ́ pé ọwọ́ ayé kan ní bẹ́ńbẹ́ ọwọ́ àwọn ẹ̀yà mi ni tàbí èèyàn bá jẹ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ńlá tàbí ó jẹ́ olórí mọ́sálásí kan tàbí ó kó ẹgbẹ́ kan jọ tó jẹ́ pé ẹgbẹ́ yìí ó wá fẹ́ máa jorolo ẹ̀yìn tàbí ọjà ńlá ní ta ọ̀kan lójútu ọjà yẹn mọ́lẹ̀ kan náà ni hmm. kọjọ òkun mọ́ kọjọ òkun mọ́ hmm. tàbí wọn tiẹ̀ bára jà mọ́ hmm. yálà àbọ̀yá ayé tiẹ̀ ti ń gba tiẹ̀ wọ́n fẹ́ gba tiẹ̀ mọ́ ìwé ìwúrò yìí náà là á mú àwa fi ikú ọ̀bọ kún ikú ọ̀bọ náà wọ́n tún pè ní ikú ẹ̀rún ọ̀nà méjì la máa ń gbà ṣe làwọn bá wa ń gbà ṣe níjọ wọn àná wọ́n lè gun ká kò mọ ọṣẹ ìbílẹ̀ ọṣẹ mọ́láàfù ká ni wípé téèyàn bá fẹ́ lò ó tó bá jẹ́ wípé èèyàn bá Ani ní ojú ìwé náà tá ọlọ́run bọ́ àwa èdè ó jura wa lọ ẹlòmíì ọlọ́run sí lójú ẹ̀mí ó sí lójú ọkàn yàtọ̀ sójú kí mọ́tò mọ́kọlù mi tí ọba ti lọ rí i pé ó dáhùn lójú pé ọwọ́ èèyàn níbẹ̀ láàrọ̀ òun spiritual problem lòun ní ó dáa jù kí wọ́n níbẹ̀ ó lù tó bá ti jí kó ti gún sẹ́yìn ẹlẹ̀ láì tí ì fọ̀n sí yàn kó bu ọṣẹ nǹkan lọ fi wẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá ti fi wẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní lójútu ni hmm. ṣùgbọ́n tó bá jẹ́ wípé èèyàn kẹ́ wò pé ọ̀nà kan dí èèyàn náà lọ́fà ni o èèyàn kọ́ ni o èèyàn lè fi wẹ̀ nígbàkigbà láì ṣẹ̀ṣẹ̀ dúró de pé mo jí ètí ìfọ̀hún ọ̀nà kejì tí mo là ń gbà ṣe ni pé a lè lo epo ọ̀bọ̀ yìí ká gun mọ́ ìwé ewúro yìí ká ṣàkọgbẹ ká tún lọ lúbúlúbú kó jẹ́ lúbúlúbú dáadáa ká máa tá sínú omi ìwẹ̀ a kì í lò ó sáré sínú òyìnbó ń pè ní external use only nígbà tí epo ọ̀bọ̀ bá ti kún un torí èpo ọ̀bọ̀ yẹn ní kíní kan tó yìnbó pè ní toxin èpo hmm. ọ̀bọ̀ a máa ń lò fún nǹkan jíjẹ but a gbọ́dọ̀ fi àmàbà wa kí yìnbó tó dé ní ẹtì mọ̀ pé èpo ọ̀bọ̀ yìí èpo ẹ̀rùn yẹn léwu náà fi sọ pé àjẹkẹ́ rorò kọ́ jẹ èpo ọ̀bọ̀ wọ́n á di òyìnbó òyìnbó ọlọ́run tóbi lọ́ba òyìnbó ṣe fún bọ́lọ́run ṣe fún òyìnbó lọ́gbọ́n tó ọlọ́run bọ́n àbáwọn náà lẹ́bùn débi pé òyìnbó tó dé náà ti ń detoxify ewé tàbí egbò tàbí èpo ogi hmm. ọ̀nà wo ni yorùbá ń detoxify èpo ogi tó bá pé èpo ogi kan lóró wọn á ní ẹ kọ́kọ́ jó níná díẹ̀ ẹ wà ṣùgbọ́n náà yóò dàbí pé yóò jóná kò ní jóná tán so èéfín tó ti jáde ń bẹ̀rùn kò ní lágbára mọ́ láti láti ṣèyàn léṣe rárá a máa ń lo èpo ọ̀bọ̀ yẹn náà fún nǹkan nǹkan lílò sára bí èèyàn bá rọrùn sùn tí wọ́n ti gbékí gbékí gbékí gbékí èpo ọ̀bọ̀ yẹn èèyàn máa ń lò ṣùgbọ́n wọ́n kọ́ aṣọ ńlẹ́ díẹ̀ wọ́n á lọ wọ́n á dà inú omi lásán títí ni wọ́n á dà sínú omi tí èèyàn bá mú lẹ́yìn láàrin ìṣẹ́jú márùn-ún yóò sùn lọ́mí lọ́wọ́ rẹ̀ tí ò sì nípa lára rárá ẹ̀rí pé kóyìnbó tó dé ọlọ́run ti bá wa lóye pé toxin nǹkan tí wọ́n pè ní toxin ni nǹkan tí ó léwu fún ara tó lè ṣàkóbá fún ẹ̀yà ara kó tó yìnbó tó dé àwọn bàbá náà ti mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí tá à ń júwe nípa ewé ewúro yìí spiritual aspect èèyàn kan gún ipò wọ́n láì súnná rárá ẹ̀ gùn mọ́ ewé ewúro èèyàn sì pò mọ́sẹ̀ èèyàn lè pò mọ́sẹ̀ òyìnbó èèyàn máa fi wẹ̀ bí ọṣẹ lórí ọṣẹ oríṣiríṣi òyìnbó ẹsẹ̀ funfun bá ní bá aṣọ ṣẹ búlù oríṣiríṣi ọ̀sẹ̀ ẹ̀gùn mọ́ kẹ́ máa fi wẹ̀ ẹ gbàdúrà sí lánàá ẹ̀sìn yín pẹ̀lú ògùn ọlọ́run ọ̀nà ó sì fún ẹ̀yìn onímọ̀ wẹ̀ kọ́ máa fẹ̀fẹ̀ tọ́wọ́ kàkiri àbí kọ́ máa rá kó tó jẹun sì ń tọ́jú gbogbo tó bá gbé kalẹ̀ ayé ọ̀gbà sí rere dàpọ̀.